sí pé bẹ́ẹ̀ ni a ó bù sí fún ọkùnrin náà tí ó bẹ̀rù olúwa. psalm one hundred and twenty-eight verses three and four thy wife shall be as a fruitful vine by the sides of thy house thy children like olive plants round about thy table behold that does shall the man be blessed that feareth the lord. arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí brothers and sisters listening to this program today. èyí ṣe tó fi wá ìrànlọ́wọ́ lọ síbi tí ìrànlọ́wọ́ gan ò sí. wá are you looking for help where there is no help. àwọn ìlérí iyebíye tó o gbọ́ yìí fún ọ ni dúró lórí ọ̀rọ̀ yìí má ṣe ṣiyèméjì. these precious promises you have heard through the Bible here rest on it believe in it and trust it do not doubt it. wá sí ọ̀dọ̀ Jésù lónìí. come to Jesus today. Jésù ṣetán láti gba ọ̀rọ̀ rẹ rò. Jesus is ready to consider your case. ǹjẹ́ ní orúkọ Jésù ni mo gbọ́. I pray in the name of Jesus Christ. Fún gbogbo ti nínú ẹ̀mí àti nínú ara. For all those that are spiritually barren and physically barren. Ẹ ò ní gbé ẹ̀mí àgàn yìí wọnú ọdún tuntun ní orúkọ Jésù Kristi. You will not go into the new year with this barrenness in the name of Jesus Christ. Pè mí sí zero eight zero three three two three four eight. Ẹni tó ń bá yín sọ̀rọ̀ yìí ni ajínrere àti wòlíì P.F. Ọwa. Àlàáfíà ni fún yín orí èṣù ti ń Christ miracle center àṣírí èṣù ti ń tú. ní orúkọ Jésù Kristi. In the name of Jesus Christ. A mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ bàbá. We thank you, O Lord. Nítorí pé. Because. Ìwọ ni ẹni. Fresh FM nìbàdàn la wà. orí ló bá mi ní ṣe èé orí ló yọ mí ló yọ mí. orí ló yọ mí. ee orí ló bá mi ṣe. orí ló bá mi ṣe. ayé tí n sí mi. orí ló bá mi ṣe. nínú rògbòdìyàn ayé tí n bá sí. orí ló yọ mí. orí ó mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe inú ọ̀fun ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe inú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ mí ohun ojú rí ẹnu ò lè ròyìn ohun ojú rí ẹnu ò lè sọ orí ló yọ mí ò orí ló yọ mí orí ẹni là bá bọ àpèrè orí ẹni là bá bọ àpèsè àgbébọ ẹlẹ́dàá mi orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ mí. nítorí ọdún tó ń bọ̀ ọdún tó ń súnmọ́ wa tá a fi ń súnmọ́ dún ó yá torí ẹ̀ ní kálukú ṣe ń sáré kálè bájà sáré ń bájà bájà lórí iṣẹ́ àṣe àṣelà òwò tí kálukú ń ṣe lèèyàn ń sáré ẹ̀ làbújá orí làpapọ̀. ọlọ́run adégbìyànjú aládé o. nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ. ìsinmi àkọ́kọ́ oṣù tó kọ́yìn nínú ògbólógbòó ọdún twenty twenty one àwọn òǹwòye àti àwọn ìránṣẹ́ ọlọ́run ti sọ. wọ́n ní ọdún 2021 dàbí ìgbà tí èèyàn pàjùbà tó dáko ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. a jẹ́ pé tó bá dọdún tuntun ká máa kórè oko ọdún tuntun 2022 tó ń bọ̀ yìí àwọn òǹwòye àti àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń ṣiṣẹ́ nínú ẹ̀mí wọ́n ní ọdún manifestation ìfojúhàn ìtẹ̀ èèyàn ti gbìyànjú fún bí ẹgbà tí a sọ pé ọdún ìkórè ńlọdún tuntun ń bọ̀ wá jẹ́ ẹni tó fẹ́ kú fúrúgbìn ó padà bọ̀ wá fi ayọ̀ ká. ẹ wo January títí dàsìkò tá a wà yìí kálukú ti ṣiṣẹ́ lọ. forí lugi forí lọ̀pẹ̀ àjà àjò àìsùn ká a má bàa jìyà tá a fi ń yá mọ́ jìyà lọ́fà. inú rògbòdì tá a fi múra síṣẹ́ ìṣe ìtọ́jú tá a tún fi gbìyànjú múra sí iṣẹ́ àṣelà. bí adé tó gẹ̀ṣin lẹ̀ ló kọrin mọ́ ojú ẹni máa láre tó a rí ọ̀nà. àní ẹni bá fi ẹkún fúrúgbìn yìí ò fàyọ̀ ká. wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò di ijó ẹnìkan ṣó orí wẹ̀yìn wò kó owó iṣẹ́ tó ti ṣe sílẹ̀ lọ́dún yìí. ọdún bá kú orí ló yọ mí. wo ìgbìyànjú ìtàkàkà ìlàkàkà ìtaraka tòun ti làkàkà. orí ó ń bọ̀ wá dẹ̀rín ajásẹ́rìn tó bá di twenty twenty two ọdún ìkórè ni manifestation ìyà téèyàn ti jẹ sẹ́yìn kéèyàn wá kó èrè manifestation téèyàn ti béèrè fún téèyàn ṣiṣẹ́ fún kí gbogbo ojú wa padà bá wa rí i pé ó ti jìyà sẹ́yìn àfi kó ẹ̀ jásí pé ọwọ́ tó bá ti ṣẹ́gun sí ó ní ń padà àjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí olórí òní kó wàhálà wa lọ a ti jìyà láti ìbẹ̀rẹ̀ ọdún òkè a jìyà a ṣiṣẹ́ láti ìbẹ̀rẹ̀ ọdún a làkàkà làkàkà a gbìyànjú taraka taraka gbìyànjú làkàkà làkàkà orí ọ̀wẹ́ ó lè pọ́n ọdún tuntun tó ń bọ̀ yìí là ń bọ̀ wá kórè ẹ o. ẹja tún wá bójú wẹ̀yìn wò. nínú rògbòdì ẹ jẹ́ á àwọn tá a jọ bẹ̀rẹ̀ ọdún yìí mélòó nù wọn mélòó nù wa àtàwa àtàwọn àtàwọn àtàwa mélòó nù wa ló dàsìkò yìí ẹ mòye ìnáwó òde òkúta ẹ lọ àwọn òkúta àjọ bẹ̀rẹ̀ ọdún yìí ṣùgbọ́n tí wọn ò sí láyé mọ́ ok kí n pè wọ́n láwọn èèyàn tá a jọ bẹ̀rẹ̀ ọdún ṣùgbọ́n tí wọn ò sí láyé mọ́ mọ́ jẹ́ n pè wọ́n lókun. orí ló yọ mí orí. orí ọ̀fẹ́ ńlá ni pé ìwọ náà di wákàtí tó sì já sí wípé pẹ̀lú ìrètí o ti wọnú ọdún tuntun. wẹ̀yìn wò kó o wo àwọn oore tí ọlọ́run ọba ti ṣe. ojú wẹ̀yìn wò wo àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ jọ wà láti bẹ̀rẹ̀ wo bí ẹ̀yin wà kẹ́ ẹ wo bí àwọn ọ̀rẹ́ ẹ̀yin tó kù wà. ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ wọn ò plan ẹ̀ wọn ò rò wọn ò rò kan pé ibi táwọn wà lásìkò yìí nìyẹn ọ̀pọ̀ ń bẹ ń bẹ tó jẹ́ pé ọ̀rọ̀ àìmọ̀dí ni ló gbé wọn débẹ̀ o. ojú ẹni máa láre tó a rí ọ̀nà ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé àná. ǹjẹ́ lẹ ráyè lọ kí wọ́n nílé ìwòsàn. òjò díjú ẹnìkan ṣó orí ẹni. ìjẹ́lẹ̀ mo yẹ àwọn tí wọ́n so ẹsẹ̀ wọn so ọwọ́ wọn rọ̀ lọ́wọ́lọ́wọ́. orí ló yọ mí mo forí lu kìlọ̀ pẹ̀ orí orí o orí ló yọ. wọ́n sì ní ẹni bá ti ní àlàáfíà ti ní ohun gbogbo. tí òyìn ò bá ti sí ní àtìmọ́lé tí èyàn ò tún sí ní orí àkéte àìsàn. orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́. ìkọ̀ọ̀kan nú ẹ̀ yọ àyè ọpẹ́ kódà olúwa tún wá ń ṣe ẹ̀ ń rí jẹ bẹ́ẹ̀ ṣe ń rí jẹ tún náwó sáwọn tó kù díẹ̀ fún káàtó ẹ wo ẹ̀yìn wò kẹ́ ẹ wo orí tí ọlọ́run ọba ṣe fún yín. àyíjàjọ ìyà ò jẹ́ tí ìbàjẹ́ alága àṣẹ àyíjẹ́ àjọ ìyà ò jẹ́ tí alága àṣẹ tọ́ sí. tara hmm. mi mo rò débẹ̀ o ṣé ni mo wẹ̀yìn wò tí mo rí àwọn ìlàkọjá àwọn ìgbìyànjú tọ́ba mi ò ké padà sì wá déládé ẹ̀yin náà ẹ wẹ̀yìn wo wọn pẹ́ sọ pé kò tíì tó ṣùgbọ́n bẹ́rù bá mọ núrò àdúpẹ́ o tẹ́ ẹ bá wo àtẹ̀yìnwá ẹ wo bí ẹ ti bẹ̀rẹ̀ ẹ wo bí ẹ bá dé kí ẹ sì ronú ibi tọ́lọ́hun bá mú yín lọ ẹ mọ̀ yín pé ó tọ́pẹ́ ó ṣe déédéé ọpẹ́ wọ́n ní a máa sọ pé ó jọpẹ́ lọ́mọ. ẹ káalẹ́ Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi. ayé ti bàjẹ́ ọpẹ́yẹmí ni wọ́n ń períkọ ètò yìí lórí ìkànnì tó gbajúgbajà káàkiri àgbáyé fresh one oh five point nine fm. ilé orin nílé ìbàdàn ńlá takàn mọ́lẹ̀ sí tá a ti ń ju òun sórí ẹ̀rọ agbágbé. orí ẹni là máa bọ̀. ẹ káàbọ̀ lálẹ́ yìí ẹ káàbọ̀ lákọ̀tún sórí ètò yín ètò wa ọpẹ́yẹmí. torí àsìkò wa ẹja kàtà pápápá kánkán ká tètè lọ sí abala àkọ́kọ́ ká béèrè wípé ta lè kan. kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè. hello ẹ kálẹ́ ma o. orúkọ mi ni Adéọlá Àyànfẹ́. ìṣìníkẹ́ yí rédíò yín lẹ̀ àbíkẹ́ kò ń bẹ̀. mo ti kúrò mẹ́. ẹ̀rí kan yìí bẹ́ẹ̀ ni ẹ̀rí kàn o. ẹ wẹ̀yìn wò ká ẹ̀ tó lù wá ọba ṣe. mo dúpẹ́ pé nínú ìrìn twenty twenty one nìkan mi torí ní january mo sick débi pé ẹ̀mí mi tẹ̀ lọ sí ṣùgbọ́n mo dúpẹ́ pé mi ò bá lọ ẹ̀yìn kan. àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́. lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi rédíò yín lẹ̀ ẹ rédíò yín lẹ̀ ẹ rédíò yín lẹ̀ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi. ẹ kalẹ́ o. ẹlẹ́ ẹ kalẹ́ sà. orúkọ yín ni bọ̀lẹ̀ ti ń pè. orúkọ mi ni pàtàkì sẹ́yà láti ọ̀rọ̀ méjì. ẹ̀rí kan yín. ẹ̀rí kan mi ò. kí lè rí yín. mo dúpẹ́ lọ́wọ́ wọn ní oṣù tá a lò tán mo lé mo lé ní ọdún kan sí i ẹ kú ọdún ẹ̀mí aṣọ̀gbọ́n. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan ẹ yí rédíò ẹ yí rédíò yín lẹ ẹ yí rédíò yín lẹ. èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi. ẹ káalẹ́ o ẹ káalẹ́ o ẹ ti wà ń bẹ̀ ẹ káalẹ́ o yes sir ẹ káalẹ́ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè ẹ ṣeun. láti láti olóńgbé ni olúwa gbé mi lékè. ẹ̀rí kan yín. olúwa gbé mi lékè lórúkọ. kí lè rí yín àfúndúpẹ́ fún àánú ọlọ́run lórí ayé mi fún ààbò rẹ̀ fún ìṣọ́ rẹ̀ Olúwa ṣeun dúpẹ́ dúpẹ́ o. adúpẹ́. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá o. orúkọ yín ni mo lẹ ti ń pè. wúrà lórúkọ mi. láti. láti Ìbàdàn bìyẹn ní àpáta. ẹ̀rí kan yín ẹ̀rí kọ̀ mi o dúpẹ́ fún ẹ̀ṣọ́ àtààbọ̀ ẹ̀ lórí mi lórí ẹbí mi lórí ará mi kò jẹ́ kí n gbọ́ ọmọ fẹ́ kò jẹ́ kí èmi náà jókòó kò jẹ́ kí n sunkún ẹnikẹ́ni nínú ilé mi adúpẹ́ ọlọ́run ṣé o. bá mọ̀ núrò ẹ̀rù adúpẹ́ bọ́mọ bá mọ̀ núrò ọmọ adúpẹ́ ẹ kalẹ́ o. ẹ kalẹ́ o èmi lè rí. ìpè ń jára wọn ni ẹ má bínú àtọ̀dọ̀ wa kọ́. ẹ lọ́wọ́ ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ o. ẹ yí rédíò yín lẹ̀ o. ẹ kalẹ̀ o. ẹ ti kó òǹbí rédíò yín. bẹ́ẹ̀ni. ẹ̀rí kan yín orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ọláyínká ló ń sọ̀rọ̀ láti ayégún. ọláyínká láti ayégún ẹ kalẹ̀. adúk ẹ kalẹ̀ ká adúpẹ́ pé adúpẹ́ pé àwa náà wà láyé àtàlàfíà olúwa hello ẹ kalẹ ọ̀tá lè kan o ẹ rédíò yín lẹ̀ àbíkẹ́ kúrò ẹ rédíò yín lẹ̀ àbíkẹ́ kúrò ń bẹ̀ ẹ rédíò yín lẹ̀ àbíkẹ́ kúrò ń bẹ̀ ẹ kalẹ. àti mi lẹ̀ ẹ kalẹ sa o. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni ìyá àtọ́lá jùmọ̀kẹ́ mo ọlọ́run fún ààbò àti ìṣọ́ lórí ayé mi. fún twenty twenty one yìí ọlọ́run tó mú wa làjẹ́ láti làásìá ògo ni fórúkọ alihamudulilayi kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan. a mú kan àbí méjì sí tètè máa lọ sórí ètò ẹ̀ló ẹ̀ka alẹ́ o. ẹ̀ló ẹ̀ka alẹ́ o ọjà orúkọ yín ló ti ń pè wá. kò kẹ́yìn gbò láti ìjẹ̀bú gbó. ẹ ṣe ẹ̀rí kan yín. mo dúpẹ́ fọlọ́run láti bí ọ̀sẹ̀ méjì hmm. mo wà ní kakukala Mm. àmọ́ láàárọ̀ yìí ọlọ́run jí mi oh. ní ìdí ààyè pé kí n máa lọ sí ṣọ́ọ̀ṣì mo lọ sí ṣọ́ọ̀ṣì mo dé láyọ̀ àtàlàáfíà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tó ń pè mí tó ń jẹ́ kí n kú olúwa ó ṣe mo dẹ̀ nígbàgbọ́ pé màá la ọdún ìyá àtẹ̀mí àtọmọ àtẹ̀mí mi àtẹ̀kọ́ mi lórúkọ jésù olúwa ó ṣe o ọjà bí mo ṣe ń bọ́ lédi òyìn tó mi ò wọlé rí ògo ní ló kọ̀ ọ̀run lálẹ́ yìí olúwa ó ṣe o ọjà àjọ máa ṣe pẹpẹ ni lórúkọ jésù bí mo ṣe ń gbọ́ rédíò yìí tó bẹ́ẹ̀ fẹ́ bùn sọ̀rọ̀ mi ò wọlé rí. Mm, ọlọ́run ti ṣeun ẹ ti wọlé báyìí. olúwa ṣeun mm. olúwa ṣe kárígò láti ìjẹ̀bú gbó mrs banaisi ayọ̀lá. ẹ ṣe mà a máa jọ ṣe pẹ́pẹ́ ni. àmín mà. gbàtọ́ bá tún di ọdún ọmọ tó jọ happy new year ẹ̀ ló kó elétùmarè lágbára ọlọ́run elétùmarè mo dúpẹ́ fọlọ́run lókè ọ̀run mi ò wọlé rí olúwa ṣeun ó dàárọ̀ sà àní pàdé àjọ. a multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria, is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 8099993648 plus 234 8099993648. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gangan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀. láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló ń wọlé ọmọ kọ̀ọ̀kan. Freedom Festival twenty twenty one. Christian Assembly Bible Church International Miracle Ministries gbé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún kalẹ̀ tá a pè ní Freedom Festival twenty twenty one ọmọláyé kì í rí ẹni tí ò sí lómìnira ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí open heaven ọ̀run tó ṣí bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹjọ Thursday ọjọ́ kẹsàn-án the Friday ọjọ́ kẹwàá ọjọ́ Sunday ọjọ́ kejìlá òní ìsìndúpẹ́ nínú oṣù kejìlá ní gbogbo ẹ̀ ní Christian Assembly Bible Church International Miracle Ministries number twenty-four apostle joseph ayọ̀ babaláwe lamadesina estate along ọlọ́nṣogbo àkànrán road ìbàdàn ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run olúwa yóò lò wòlíì taiwo àti kẹ́hìndé ọ̀la pastor engineer clement adéláwọ̀ ni assembly pastor reverend Doctor john adeniran apostle faithman obangboye àwọn olórin ẹ̀mí tolúwani sings lady evangelist fọláṣadé taiwo cabc international choir prophet Doctor ìsíkè lolúfẹ́mi adépọ̀jù ni ó gba gbogbo èèyàn lálejò ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one sixty thirteen seventeen sixty one jésù ń retí rírà awilade yìí lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n máa kí n pé ẹ̀ka alẹ́ mo ń sọ nígbà tí mo kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ètò yìí wípé bóyá torí gbagba dúdú yàtàyòtò ọdún tó ń bọ̀ lọ́nà ní kálukú ṣe ń sáré sálàsúgbà àwọn agboolé àwọn àdúgbò kọ̀ọ̀kan ò fẹ́ẹ̀ nísinmi lọ́wọ́ àwọn ọmọ gàfé kéèyàn ó jáde kúrò nílé làárọ̀ kó tó délé lálẹ́ wọ́n ti yọ bọ́gìlà ilé wọ́n ti wọlé kẹ́rù jáwó. ẹjẹ́ á túnbọ̀ kíyè sára o ọlọ́run ọba ó túnbọ̀ máa pa wá mọ́ ọlọ́run ọba ó mọ fàbò rẹ̀ bò wá ọlọ́run sì ní jẹ́ aráàrin fẹsẹ̀ sí wọn ò ní jí wa gbé wọn ò ní jí àwọn ọmọ wa gbé o. ẹni tó bá kàn ló mà. àfi ká túnbọ̀ kún fún àdúrà púpọ̀ púpọ̀ nítorí pé ẹ ń tààrọ ọ̀rọ̀ yìí pé ó ti kúregbé kò kúregbé o ọ̀rọ̀ ìjínigbé yìí náà mà ní o ẹni ọba kan ló mà. ẹni wọ́n bá sì jí gbé tí ó rówó fi ilẹ̀ tí mọ̀lẹ́bí tí ó padà rí mọ̀lẹ́bí ẹ̀ ah, oore ńlá lọ́lọ́run ṣe fún torí pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ń wá wọn dìsìn tí wọn ò rí wọn mọ́ wọ́n bọ́ sọ́wọ́ àwọn tó jí wọn gbé wọ́n bá mọ̀lẹ́bí sọ̀rọ̀ wípé oye táwọn fẹ́ gbà rèé ṣùgbọ́n torí pé mọ̀lẹ́bí ò rówó wọ́n ti sọ wọ́n dèrò ọ̀run ibi ayé ń lọ yìí ò yé èèyàn kọ́lọ́hún máa fa ààbò rẹ̀ bò wá mímọ̀ ṣe ò sì wá sí ń bẹ́ o ló lọ́lọ́pàá òní security àfi kí ọlọ́run ó sì kí ọ wa káàbù ọlọ́run túnbọ̀ dájú lórí wa. ẹ pẹ̀lẹ́ mọ́mí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ padà ohùn yín ti há ẹ sunkún gan-an ẹgbà ẹ pẹ̀lẹ́ ẹ ké gan. <laughs> mo ké gan. ẹ ké gan mo rí ẹ̀yìn yín ní nànà ló tó báyìí. bẹ́ẹ̀ni sá. wọ́n nà ń ṣàdáná fi nà yín ní àbígi. igi. igi ló ló ló bó ẹ̀yìn yín báyìí. igi Jesus Jesus ẹ pẹ̀lẹ́. yes sir. ẹ pẹ̀lẹ́. yes sir. ẹ kú ẹ̀yẹ Ọlọ́run. ṣe hmm. bó o la ṣe wá fẹ́ ṣe é. tẹ̀ ń wò wá ní Facebook ẹ jẹ́ káwọn èèyàn ó darapọ̀ mọ́ wa ẹ̀kọ́ kan bí ẹ̀ méjì méjì ẹ̀ bá wa ṣe àì káwọn èèyàn darapọ̀ mọ́ wa bá a ṣe ń súnmọ́ ọdún tọ́dún súnmọ́ wa àní kàgbákò àní ràrín fẹsẹ̀ sí èyí tá a rò ní bàǹtà à ń rò jẹ́ orí ẹni tó ní tó ń ronú bóun ó ṣe ṣọdún tó jẹ́ pé ìnáwó àbáàdì ìnáwó àbáàdì bí ó ṣe rówó gba mọ̀lẹ́bí àbí ará àbọ̀ rẹ̀ tí wọ́n jí gbé tó wá ẹni tí ò tiẹ̀ tún wá lówó lọ́wọ́ á ti wá ṣe é hmm. tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n jí èèyàn gbé ọlọ́run ní járí ibi nínà yìí wá ń kọ́ wọ́n láwọn míì wọn ó fàdá nà wọ́n àwọn míì wọn á fi igi nà wọ́n àwọn míì wọn fi sàǹdà wọ́n. Hmm. àwọn ọmọ gàfé ń sọ pé wọ́n tún ń wọlé tìyàn ìbá àjọsán ìbá àjòrò wọ́n láwọn tí wọ́n bá bá ń lé wíwọ́ òtó nílù lílù òtó. kí ni ká ṣe ọlọ́pàá ò ṣáà tún máa bá wa gbé nù lé wọ́n ń ṣe tiwọn bí táwọn ti lè ṣe ṣùgbọ́n èyí táwa fi ń ṣera wa gan ló pọ̀ jù torí pé àwọn tá a jọ ń gbé ládùúgbò àwọn tó mọ̀ wá ni wọ́n ń lé wa kiri ẹ pẹ̀lẹ́ mà. yes sir. Mm. ṣé ẹ fẹ́ kí n fojú yín àbẹ́ ẹ fẹ́ ẹ sorry àbúrò yín ọlọ́pàá ni àbẹ́gbọ́n yín lọ́lọ́pàá àbúrò mi àbúrò yín mm. ti wọ mọ́tò. ní garaji. ní garaji ń bàdàn. bẹ́ẹ̀ ni ṣé mi ò mọ̀ bóyá sọ́lẹ̀ ni ibi gáràjì náà ni mo ti wọ̀ gáràjì lẹ ti wọ̀ torí èèyàn kan gbowó gáràjì lójú mi. ok ẹlẹ́sìn mẹ́ni ẹlẹ́ máa ń rí mọ̀létí tẹ́lẹ̀ so ó túmọ̀ sí wípé gáràjì oríta lẹ ti wọ̀ ọ́ àbí. new garage náà ni. new garage lẹ ti wọ̀ ọ́. Mm, nísàlẹ̀ lọ́hùn. nísàlẹ̀ lọ́hùn kò sí ní tó kan àwọn tó wà ní new garage pẹ̀lú ní tá ń sọ yìí kódà kò sí ní tọkọ ọlọ́kọ̀ tó gbé yín torí orí ló kó òun náà yọ tó bá jẹ́ pé ó yọ ó escape kò sí lára ẹ̀yìn àwọn tí wọ́n àwọn ẹ̀yìn tí wọ́n rí kó torí àlàyé tẹ̀yìn ṣe jẹ́ ká mọ̀ pé kì í ṣe àwọn èèyàn wa àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ́ ẹ kúrò ń bo lẹ̀ ń lọ. ń lọ sí jẹ̀bú. sọmọ jẹ̀bú ni yín. ọmọ ni mí. ẹ ń lọ ṣènáwó ní jẹ̀bú. bẹ́ẹ̀ ni. wo lọ̀rọ̀ tá à ń wé ìṣẹ̀lẹ̀ ọjọ́ àlàmísì thursday. ọjọ́ thursday tó kọjá yìí ìgbà wo lẹ dé. mo dé friday mo jí mọ́ àrùn àná saturday. òru ìjẹta mọ́júmọ́ àná lẹ ṣẹ̀ṣẹ̀ dé àwọn tó kù ẹ ni wọ́n ti kú bíi méjì lọ́hùn-ún tí wọn ò tí ì dé. bẹ́ẹ̀ni wọ́n kú ni wọ́n yè ni àti ìmọ̀ wọ́n sọ pé wọn àti ìrí owó tí mọ̀lẹ́bí wọn sọ pé wọ́n mú wá. bẹ́ẹ̀ni. ṣé wọ́n sì wà ń bẹ̀ báyìí àtà ah. lè sọ. bẹ́ẹ̀ni. bó o ló ṣe ṣẹlẹ̀ tá à lọ tá a ṣe ń lọ. lọ́nà ìjẹ̀bú yìí náà ni lọ́nà ìjẹ̀bú àti ìdè. ẹ ti kọjá ìdí ayàn rẹ. bẹ́ẹ̀ni ibi tí kì í yẹn. ẹ wà nínú igbó rìsáàfù tó tí kì í wà lọ́tún lọ́sì. bẹ́ẹ̀ni téèyàn bá kọjá ìdí ayàn rẹ síwájú díẹ̀. bẹ́ẹ̀ni ok. so inú igbó tí kì í yẹn hmm. tó ti ń gé igi gẹdú yẹn mhm. inú ibẹ̀ ni wọ́n ti wà mú. ni wọ́n ti jáde. ibẹ̀ ló ti jáde. so bọ́dẹ̀ ṣe jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní dàbọ̀ bolẹ̀ sí mọ́tò yín sí mọ́tò wa bí onímọ́tò ṣe ìbọn ò bá èèyàn kankan kò bá anybody onímọ́tò ṣùgbọ́n ìbọn yẹn ló jẹ́ kẹ́ ẹ kẹ́ ẹ lọ́rí padà. bẹ́ẹ̀ni mhm. wọ́n ṣe wá lọ́rí a fẹ́ jábọ́ sínú gọ́tà àwa la tún pariwo fún dírẹ́fà pé gọ́tà gọ́tà gọ́tà wà bẹ́ẹ̀ o bó ṣe ráyè ìdúró báyìí ó kàn fò àti àwọn èrò tó wà wájú àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn escape àwa táwa lẹ́yìn àti àárín méjì àwa la escape ẹ̀ àwọn tó wà níwájú ṣé bọ́ọ̀sì ní lérò púpọ̀ ní àbí káà àwọn tó wà níwájú wọn rọ́nà yọ á sì rí lára wọn tí ó mọ̀ gbọ́ wa báyìí o pé orí ló kó òun yọ sọ ẹjọ́ wà nù mọ́tò yẹn ni sọ èyí mélòó ni wàá rí kó wọgbó àwa márùn ẹ̀yin márùn wọn kó wọgbó obìnrin méjì ọkùnrin mẹ́ta àwọn tó kó yín wọgbó irú èèyàn wo wọ́n jẹ́ wọ́n bomú wọ́n dẹ̀ wọṣọ dúdú. awériwénu àbí wọn ń ṣàwé wọn lo nose mask àbí. bẹ́ẹ̀ni. Mm-hmm. so wọn fi nǹkan wé orí wọn ò wérí fìlà lásán wọn dé. bẹ́ẹ̀ni. èdè tí wọ́n sọ lẹ́nu ti bo ni ma. èdè ìlú wọn ni wọ́n sọ èèyàn kan péré ló gbọ́ Yorùbá tátàtà. bó o náà ṣe rí ṣé Yorùbá ni wọ́n àbí. wọ́n ṣe Yorùbá wọ́n ń ṣe wọ́n ń ṣọmọ ilẹ̀ Nàìjíríà. Nìjẹ́ ni wọ́n. Nìjẹ́ ni wọ́n. Hmm. ha nínú gbòtíìkì yìí a rò pé wọ́n ti lọ nì torí àgbọ̀mọ́lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so wọ́n sì wà ń bẹ̀ àbí wọ́n tún ti padà dé ní ẹgbà wá mo rò pé wọ́n láwọn fijilantí wà lọ́nà yìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti tìpínlẹ̀ Ògùn ṣe ìfọwọ́sowọ́pọ̀ láti ṣètò wọn síbẹ̀ kí ló tún wá ṣẹlẹ̀ báyìí gbà wọ́n kó yín wọgbó ńkọ́. wọ́n ṣe kó wa wọgbó wọ́n bẹ̀rẹ̀ sí ní náà wá wọ́n kọ́kọ́ gba ẹrù lọ́wọ́ mi gbogbo nǹkan tí mo kó owó tó wà nínú ẹrù mi wọ́n tú gbogbo ẹrù mi wọ́n sínú kòtò gbogbo pọ́ọ̀sì mi normal pọ́ọ̀sì tí mo kọ̀ ní change bẹ́ẹ̀ wọ́n kó yẹn náà so àwa wọnú igbó mi lọ inú igbó mi tàwa wọ̀ lọ yẹn ibẹ̀ lọ ti wá bẹ́ẹ̀ sí ní nà wá dáadáa wọ́n nà wá gan a sùn fi mọ́ a tẹ̀lé wọn káàkiri. láti tọ́ọ̀sì. bẹ́ẹ̀ni a tẹ̀lé wọn káàkiri kò dẹ̀ sí jíjẹ kò sí mímu omi gọ́tà là ń mu omi odò so tá a bá ti jókòó jù ànàpá ni ànàpá má kú ni so bó dẹ̀ ṣe dọ́jọ́ Friday wọ́n bá pè wá pé ká pa àwọn òbí wa wọ́n fún wa ń pé ká máa pè. ẹ náà ti gba fóònù gbogbo fóònù tó wà lọ́wọ́ yín wọ́n wá mú fóònù tí wọ́n àbí fóònù yín wọ́n fi ń pè. fóònù tèmi kọ́. fóònù tí fóònù ìkànnù wa. ok. òun lọ fún un pé kí gbogbo wa ká máa fi fóònù yẹn pè pé kán ní three million làwọn fẹ́ gbà o lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan so bóyá wọ́n dẹ̀ ṣe gbà èmi náà pé àwọn ẹbí ti tèmi èyẹ báyìí ni o mo ti há o ẹ pé àwọn ẹbí ti yín bẹ́ẹ̀ pé mo ti há o síbi báyìí o wọ́n dẹ̀ ní three million pé tẹ́ àwọn ọba ṣé three million gbogbo yín àbẹ́nì kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan wow jesus christ pé tí àbádẹ́ ẹ̀sán owó yẹn o àwọn máa yọ̀ǹtù ni o kò pẹ́ yẹn wọ́n ti wá bá à tá a jókòó sí wọ́n ti ní àtúnṣọ di one million ká tún máa pè ah, èmi ò tiẹ̀ pè náà o àwọn tó lè pè wọ́n ń pè wọ́n ṣàtúbẹ̀rẹ̀ sí ní nà wá wọ́n tún nà wá ah, ìgbà tó máa di alẹ́ no ìrọ̀lẹ́ wọ́n tún ṣe tún wá bá wa nìyẹn pé àwọn ò tún gba one million mọ́ o two million là ń fẹ́ gbà ah. táwọn ò bá dẹ̀ ti rí fámìlì kankan nù wa àwọn máa pa gbogbo wa ní. so mo ṣàbẹ̀rẹ̀ sí ní ṣe prayer mo gbàdúrà bẹ́ẹ̀ kò pẹ́ yẹn bó ṣe ní ká má wọ̀rì ká san five hundred thousand. wọ́n dín wálẹ̀ sí five hundred thousand. ẹ five hundred thousand bó ń kálukú ṣe ń pe àwọn èèyàn ẹ̀ nìyẹn táwọn èèyàn ń kálukú ṣe ń dé. ń bọ̀ náà ń dé sí. àwọn ló ń gba fóònù ah. àwọn ló ń receive call wọ́n lọ inú igbó mi lọ ń gbowó lọ́wọ́ wọn. àwọn yẹn náà ni. àwọn ni inú igbó mi ni wọ́n tí wọ́n bá ti pè àwọn ló máa gbé fóònù wọn ò ní gbé fún ọmọ tó wà nù igbó àwọn ló máa bá receive call wọn á ní kó máa bọ̀ ń bi táwọn wà àwọn kan dúró tì wá níbi tá a wà àwọn kan lọ ń gbowó lọ́hùn. so ẹ sanwó. bẹ́ẹ̀ni. Thank you. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibado. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Ah, kájàyé rúra. pẹ̀lú wòlíì àgbà ayọ̀ akẹ́wọlé. wòlíì àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings fly travels and tours nílé iṣẹ́ tá a máa bá sọ pẹ̀lú ìrọ̀rùn. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ jẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà mc mc nineties tó fi mọ́ mc slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí òǹtẹ̀ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega european tour ẹ lè kàn surface kings fly tó wà ní ten eighteen and nineteen doka plaza lẹ́gbẹ̀ẹ́ polaris bank oríta challenge ìbàdàn tàbí branch office latmore building new garage abẹ́òkúta road àpáta ìbàdàn zero nine zero six one one zero zero zero five two whatsapp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin covid látẹ̀lé o december ọdún yìí la máa lọ ó máa lóyin lá ládùn. multinational real estate company with offices in the US, the UK, Dubai, and different states across Nigeria, is recruiting sales and marketing senior executives who own their cars and have international passports with travel history. If you're interested and qualified for the role, kindly send a one-minute video marketing yourself to the interviewer via WhatsApp on plus 234 8099993648 plus ẹ̀yin mélòó lẹ kúrò ńbẹ̀. èmi ni mo ṣì kẹta. ẹ̀yin mẹ́ta lẹ kúrò ńbẹ̀ nú ẹ̀yin márùn. sọ wọ́n ti rówó tàwọn tó méjì yẹn náà san. bẹ́ẹ̀ni. ǹjẹ́ nígbà tẹ́ ẹ padà dé ẹ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá. àbúrò mi ti rìpọ́ọ̀tù. ok àbúrò yín tó jẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ni ó ti bá mi rìpọ́ọ̀tù sílẹ̀. kí ni ìgbìyànjú tí wọ́n ní àwọn ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá nígbà tí tán tún jẹ́ àbúrò yín. ó jẹ́ kó yé mi ó pè mí lánàá ó ní tó bá di monday wọ́n máa pè mí láti headquarter pé màá wá sábẹ́kúta abẹ́kúta báwo pé màá yọjú sí wọn. abẹ́kúta báwo. abẹ́kúta ló ti ṣọlọ́pàá. àwọn ti ìbàdàn kọ́ ti àwọn àwọn èèyàn ń jẹ́ ká mọ̀ wípé checkpoint tó wà tó pọ̀ jù fẹ́ẹ́ jẹ́ ọ̀nà ìjẹ̀bú yìí ni ṣé kò sọ ọlọ́pàá ẹ̀ẹ̀kan ọlọ́pàá kẹ́ ẹ̀ tó débẹ̀ àwọn ọlọ́pàá máa ń wà nídìí ayùn rẹ̀. a rí wọn lálẹ́ ọjọ́ yẹn. aago mélòó lẹ kúrò nìbàdàn. bí nǹkan bí aago márùn-ún. nírọ̀lẹ́. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero nine two two two one zero five nine. hello. ẹ kálẹ̀ o. hello. ẹ kálẹ̀ sà. ẹ kálẹ̀ o. bàbá fresh ni sà ẹ yà sà. ìbéèrè yín. ìbéèrè pé ìdí ayò rẹ rẹ tàbá kọjá ìṣòro àwọn tí a tẹ́kí pọ̀ ìṣe pọ̀ nbẹ yẹn. Hmm. ó yẹ kí lè ṣèwádìí kan tó ṣe láàrin yẹn ń bẹ sà. ó fẹ́ jẹ́ pé àdúgbò yẹn náà ni gbogbo ohun tí ó sábà máa ń ṣẹlẹ̀ ti máa ń ṣẹlẹ̀ àwọn vigilante kan sì máa ń wà nítòsí ibẹ̀ yẹn bóyá wọ́n sì ń duty njọ́ náà. Hmm. All right. Hello. ẹ yí rédíò yín lẹ̀ ẹ yí rédíò yín lẹ̀ tàbí kẹ́ kúrò mbẹ̀. Hello. ẹ yí rédíò yín lẹ̀ tàbí kẹ́ kúrò mbẹ̀. Hello ẹ lọ́ọ̀ ká wa. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà kú ìṣòro. orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi gbogbo ń bẹ̀ láti láti bẹ̀rẹ̀ kà. láti. bẹ̀rẹ̀ kà bẹ̀rẹ̀ kà. ok ìbéèrè yín fún àlejò wa. alá alákọ̀ọ́kọ́ ni mo pín wọn fún oríire wọn fún ogun àjàbọ̀ ohun tó ń lórí ìgbéri mọ́ ọ. àmín. ọ̀gá wa ẹ má jẹ́ ká tara wa jẹ àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ yẹn wọ́n ní láti mọ̀ para iṣẹ́ dókítà wọn ní ah, ẹ̀jẹ̀ yẹn. ẹ má jẹ́ aṣọ ó dà ó dà. àwọn èèyàn àwọn èèyàn ẹ máa gbọ́ àwọn èèyàn yìí ò ń ṣe Yorùbá. wọ́n ní Niger ni wọ́n àwọn tó ṣẹlẹ̀ sí ó ti tó èèyàn méjì mẹ́ta tí wọ́n ń sọ pé ó jọ pé the same set of people ni àwọn ìṣí èèyàn tí wọ́n wà lójú ọ̀nà yẹn ẹ mọ̀ pé ó ti tójọ́ méjì mẹ́ta ń sìn tá a tún ti gbúrò wọn mọ́ bóyá wọ́n tún ti padà dé nìyẹn. dàtàdúrà ní wọ́n ti padà yẹn kán ara pàdùkọ́ lẹ́sẹ̀ ní sọ́ọ̀bù kọ́lẹ́ bá lọ bẹ̀gẹ́lẹ́ bá sífẹ́ distance pé ọ̀dẹ̀rẹ̀ méjì àti àfẹnìkà bẹ́yẹn kan múnú wọn kò dáa gbẹgbẹ wọn ti pọ̀ jù náà yín náà wà wò. ẹja ẹja ẹja ẹja fọkàn sí wípé iléeṣẹ́ ọlọ́pàá tẹsẹ̀ bọ́ ah, bí wọ́n ṣe ń gbé. àti kí wọ́n darí máa máa lórí lọ́dẹ̀ títí lásán ó ga o. ẹ ṣeun. hello dúpẹ́ pé wọn ò tiẹ̀ kú sínú ìrìn àjò yẹn ṣùgbọ́n ó yẹ káwọn ọlọ́pàá wa náà tún lè bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ náà. mo nígbàgbọ́ wípé bí wọ́n ṣe ń gbọ́ ìwọ̀n á tẹ ìpele mọ́ kódà ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ náà ó tẹ̀sẹ̀ bọ́. kódà ọlọ́run ó dájú lórí gbogbo wa ní kílẹ̀. àmín hello. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ kú ètò. orúkọ yín níbo la ti ń pè é taharu baba sọfìyà owó tata kan láti ọlọ́run ṣògo. ọyá ìbéèrè yín ká tó tẹ̀síwájú. ẹ nǹkan tí mo fẹ́ béèrè ni pé lọ tí èèyàn bá béèrè lọ́wọ́ arábìnrin pé tí wọ́n lè ṣe tí wọ́n tẹ̀lé àwọn ọlọ́pàá lọ síbẹ̀ tí wọ́n lè tẹ̀lé wọn lọ wá ẹlẹ́ẹ̀kejì tó wà ní pé sẹ́ni pé orílẹ̀-èdè yìí ó fẹ́ ràmójútó gidi àdúrà tí mò ń gbà fún orílẹ̀-èdè ni pé àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí táyé tèrí ojútùú kọ́lọ̀ ètè yìí ó ṣẹlẹ̀ sí nínú àwọn olórí ẹ̀kú ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nì kankan. ẹ̀gbọ́n mà ṣé tí wọ́n bá ní kẹ́ ẹ̀ nìṣó ní ọ̀nà àfẹsẹ̀ máa. òpè mi gan ti fèsì pé kán lọ pè ìyàwó wọn kó tẹ̀lé wọn lọ. ẹ ti bínú ẹ má bínú kán lọ pè ìyàwó ẹ ti bínú hello ẹ kálẹ̀ yes sir ẹ pé sùn sà. orúkọ yín bọ̀lẹ̀ ti ń pè. ìdáhùn akínpẹ̀lú ni sà. yes sir kí wọ́n jọ ní lọ́lọ́ tí ọ̀yọ́ state government àti ogun state government kí wọ́n jọ ní lọ́lọ́ tí ti wùlẹ̀ ọmọ láàrin ibi tí ọ̀yọ́ state bá ti pín bẹ̀ yẹn kábà fìsíkíọ́sì tó bá dáa tí wọ́n jọ ní lọ́lọ́ kábà fi bẹ̀ bẹ́ẹ̀ náà ni àárín ogun níbi tó ogun ti bẹ̀rẹ̀ tí wọ́n jọ ní lọ́lọ́ kí sáwọn sọ́jà kò ní ìdáhùn yìí ṣe ń bára tí wọ́n jọ ní lọ́lọ́ bá dán sọ́jà bẹ̀ yẹn gbọ́mọgbọ́mọ bẹ̀rẹ̀ ti pọ̀ jù ẹ̀yin náà ẹ̀wẹ̀ ni àṣàrí bẹ́ẹ̀ gbé wá náà. ọ̀nà ọbẹ̀ náà ni bẹ́ẹ̀ ni àjọ ń hmm. lọ. ẹ ṣeun. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sọ. orúkọ yín bọ́lá ti ń pèsè. adéjáde ló ń láti lè gún ọ̀sán. ok ìbéèrè yín ká tó tẹ̀síwájú. mo kí wọn pàdánù yẹn wọn kó ẹ̀yọ́ lọ́hùn hmm. but gbogbo nǹkan náà kọ lọ́wọ́ security àwọn aráàlú bẹ̀yẹn náà kàn ṣe ojúlá alákọ̀ọ́pẹ́ sọ́rí. àwọn aráàlú. ó lè jẹ́ ẹ ní àwọn kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ yẹn náà ó ṣeé ṣe kó jẹ pé ní dídí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ wọ́n á rà wọn tí rìn wọn ò tọ́ káwa náà sojú lálábò fi sọrí security nìkan kọ́ ní oṣù nǹkan yìí. àwọn tó bá ń gbé tó bá ń gbé di ayùn rẹ tí wọ́n bá kẹ́fín wọn kí wọ́n jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá mọ̀. kí wọ́n jẹ́ kó mọ̀ àwọn tí wọ́n kẹ́fín káwọn gbogbo wọn jírin wọn ò mọ̀. òótọ́ ọ̀rọ̀ ah. ni torí pé àwọn èèyàn ṣàn ládùúgbò yẹn bẹ́ẹ̀ni. àwọn èèyàn ń dáko ń bẹ wọn ò sì kò sì possible kò yẹ pé wọn ti ní ní fèrèfèrè wọn. irú àwọn yìí ni wọn ní pé wọn ò sọ yorùbá wọn ò sọ òyìnbó. àwọn àwọn nìjẹ́ ni kì í ṣe àwọn yorùbá kì í ṣe Ìgbò kì í ṣe ìṣàwùsá nítẹ̀jú rí ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ fọ́ọ̀mù iléeṣẹ́ ọlọ́pàá àwọn ni wọ́n lè wá wọn carry out operation wọn. ẹ jẹ́ ká bẹ àwọn tó ń gbé nídìí àyùn rẹ̀ àwọn ni ó kángun sí lọ́dọ̀ àwọn ni wọ́n rí àdúgbò yẹn dáadáa torí àwọn ni wọ́n ń dáko ń tó bá jẹ́ pé tẹ bá kẹ́fín ìrìn àbí ẹ rí ojú tó jẹ́ tàjèjì pàápàá jùlọ tó jẹ́ ti àwọn tó jẹ́ ti àwọn ilẹ̀ ibi tí wọ́n sọ yìí nìjẹ́ ládùúgbò yín tí yìí sì ṣe pé ẹjọ́ ń gbé tí yìí sì ṣe pé ẹjọ́ wà ní àdúgbò àbí kódà bó jẹ́ pé ẹjọ́ ń gbé ẹ láti mọ irú iṣẹ́ tí wọ́n ń ṣe tẹ́ bá kẹ́fìn pé ojú tẹ́ rí jojú àjèjì bóyá lórí kò ẹ jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ ẹ ràn wá lọ́wọ́ ẹ ràn aráàlú lọ́wọ́ ẹran ará àbàdàn lọ́wọ́ ẹran ará àjẹ̀bú lọ́wọ́ torí pé ọ̀nà kan tí gbogbo wa ń gbà lọ sí jẹ̀bú rèé ọ̀nà tí àwọn ará àjẹ̀bú náà ń gbà wá sí ìbàdàn rèé àní ràní fẹsẹ̀ sí. ẹ kalẹ́ o orúkọ yín. ẹ kú ètò ọlọ́run ìjẹ́ kó bá jẹ́ ọláìtàn adéyẹmọ láti bòde. ẹ mo bá àǹtí yẹn dúpẹ́ tí wọ́n tí wọ́n há sínú ewu yìí ọlọ́run a máa fi ìṣọ́ àti ààbò ẹ̀ a máa fi ṣọ́ wọn èmi kàn fẹ́ rọ àwọn èèyàn kò ń ṣe ojú ọ̀nà yẹn nìkan ojú ọ̀nà tó kọjá ní odò ọ̀nà náà tí ó yà wọlé téèyàn lè gbà wọ ọ̀nà ìjẹ̀bú yẹn <laughs> ẹ mọ̀ pé ojú ọ̀nà méjì ni ibẹ̀ yẹn náà ó máa ń dá gan-an mo fẹ́ rọ àwọn èèyàn tí ó bá ti tó táìmù tó máa ń dá kí wọ́n máa gba ọ̀nà kejì torí ẹ̀mí ò láàárọ̀ ẹ kú ètùkù ní bàjẹ́ o. ẹ ṣeun ẹ jẹ́ àtẹ̀síwájú lórí ètò fún talẹ̀ ẹ̀lọ́ ẹ yí rédíò yín ẹ yí rédíò yín lẹ̀ yí rédíò yín lẹ̀ ẹ kú òǹbi rédíò yín ẹ kú òǹbi rédíò yín. kúrò bẹ̀rù tí kúrò ẹ kalẹ̀ sá. ẹ kalẹ̀ o. ìyàwó ló wá ṣeun ni láti Ìbàdàn. ok ẹ jẹ́ ẹ bá wa ah. ìwòye ti yín. ṣe rí kò sí nǹkan tó báyọ̀ nú jẹ́ ni nílẹ̀ Yorùbá wa ń bíbà káwọn àjòjì máa wá kọ́ máa kó àwọn èèyàn wa kọ́ dẹ̀ máa gbó lọ́wọ́ kí àwa ta jẹ́ Yorùbá bíjọba ìpínlẹ̀ ti ilẹ̀ yorùbá ń bíbá ẹ̀kọ́ máa rìn ọkàn ṣe sí pé ṣe nǹkan tó bójú mu sà dábà wo ọ̀nà ibi tó ń sọ ẹ̀ sà ọ̀nà ìyẹn ó máa ń dá ọ̀nà ìjà ìyẹn rẹ̀ ó máa ń dá gan dàìsídì tá à ń bọ̀ láti ilẹ̀ ibo ta lọ ṣe wedding tá gbà bẹ̀ èmi gan kò jọ pé kinní la fi ń gbàdúrà ìwé kọ́lọ̀ sáàjà débi tí iná wà táwọn èèyàn wà ká tó kúrò ń bẹ̀ yẹn so a máa rọ ìjọba kó túbọ̀ bá wa ṣe àtúnṣe bóyá wọ́n máa fi ọ̀nà yẹn sí ni o bóyá wọ́n máa clear àwọn gbó yẹn ní left and right tẹ́ pé àwọn èèyàn máa ríran rí ọ̀kan so bóyá nǹkan tó lè bá wa tún ṣe nìyẹn so ṣeun láti Ìbàdàn sá. ẹ ṣeun ẹnìkan fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi ní ìsìn kí lorúkọ wọn tọ́lá àbí sí sísàlẹ̀ díẹ̀ alàgbà ṣe Latif ni. Hmm, ok wọ́n ní ìkan lára àwọn mọ̀lẹ́bí wọn wà lára àwọn tí <sighs> tí wọ́n kó hmm, a sọ̀rọ̀ tí n bá ṣe tán parí ju gbogbo ẹ̀ lọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé orí kò yín yọ lágbára ọlọ́run ẹ̀ ní ṣìrìn ẹ̀ ní rárìn fẹsẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń pè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ tí wọ́n ń ní kí n sọ pé ìdí tá a fi wá dá àmọ̀tẹ́kùn lẹ̀ ń kọ́ ṣé àmọ̀tẹ́kùn ò ṣiṣẹ́ mọ́ ni àbí ọ̀nà ìjẹ̀bú ò sí níbi tó yẹ kí àmọ̀tẹ́kùn ti ṣiṣẹ́ àwọn ìbéèrè tí wọ́n ní kí n béèrè lọ́wọ́ ìjọba nìyẹn ṣé ìdí tá a fi gbé àmọ̀tẹ́kùn lẹ̀ kọ́ nìyí torí ipa takuntakun tí àmọ̀tẹ́kùn ń kó ní ìpínlẹ̀ Ondo débi pé wọ́n ní oyè màálù tí wọ́n ti gbà kalẹ̀ oyè sàǹdà tí wọ́n ti gbà oyè ìbọn tí wọ́n ti gbà àti oyè àwọn eh, àjèjì tí wọ́n ti rí kó ní ìpínlẹ̀ Ondo kìí ṣe kèrémí kí nìdí tí a fi dá Àmọ̀tẹ́kùn ńlẹ̀ o ǹjẹ́ ó ń ṣe ìdí ǹjẹ́ ó ṣàpọ́pọ̀ tá a fi dá Àmọ̀tẹ́kùn ńlẹ̀ àbí Àmọ̀tẹ́kùn sí lára tó yẹ kó ṣiṣẹ́ tọ gbogbo ń tà ń sọ yìí ọ̀dà àwọn boys àdúgbò tí wọ́n ń da tí wọ́n ń yọ ìlú lẹ́nu tí wọ́n ń dàlú láàmú àmọ̀tẹ́kùn ò sí lára ìdí tá a fi dá wọn sílẹ̀ fún àti fa ààbò bo àwọn aráàlú lórí àwọn kan tá à ń sọ yìí ìbéèrè wà lọ́wọ́ ìjọba ìdáhùn ló wà lọ́wọ́ ìjọba àwọn àbẹ̀rẹ̀ ti wà nìyẹn ẹ jẹ́ àtẹ̀síwájú lórí ètò fún tàlẹ́ yìí madam mò ń bọ̀ ẹ má tí ì lọ mò ń bọ̀ ẹ kalẹ́ sà ẹ kalẹ́ sà ẹ pẹ̀lẹ́ ẹ ra sà àní jí wa gbé o àní ṣìrìn bá a ṣe ń súnmọ́ ọdún tọ́dún ń súnmọ́ wa àní rárín fẹsẹ̀ sí orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ mi ni Tanimọ̀ọ́wò Pẹ̀lúmi tí mo jẹ́ aláṣẹ olùdarí Tanimọ̀ọ́wò Pẹ̀lúmi Ọmọjọ́ládé foundation fún àwọn tó ń gbọ́ yín fúngbà àkọ́kọ́ kí ni tanímọ̀ ń wò dúró fún kí sì lẹ́ gbé ṣe ń lè ṣe yín. oríṣiríṣi là ń ṣe ní foundation wa tá a fi ran ọmọ nàìjíríà lọ́wọ́ so ìta fẹ́ ṣe this one is called december to remember twenty twenty one àti torí bodò we are going to twenty two thousand and twenty two ọlọ́run aṣàánú fún wa we have to plan against it so that a máa lè rí nǹkan tó dáa sọ nínú ọdún tuntun bẹ́ẹ̀ ni sà. So. Okay. So, uh, Nigeria's situation, all we need now is prayer. Àdúrà. Ká dẹ̀ ṣiṣẹ́ ara wa. Ọlọ́run á dẹ̀ fún wa. Àmín. So now, program ta fẹ́ ṣe ìpín sí oríṣi mẹ́ta. Àkọ́kọ́ ni wípé báwo ni a ṣe lè sin adìyẹ? Báwo la ṣe lè fi ewé àti egbò tọ́jú adìyẹ tá à ń pè ní organic herbs. Okay. Odi di méjì ẹlẹ́ẹ̀kẹta ni wípé báwo ni a ṣe lè sọ fóònù tá à ń lò the POS and the third one is báwo la ṣe lè mú ebi kúrò ní àwùjọ wa ó di mẹ́ta. eléyìí tẹ ni wọ́n fi tewétegbò sin adìyẹ adìyẹ ò tún jàgbàdo mọ́. adìyẹ ń jàgbàdo sà. kí ló wá dé tó jẹ́ tewétegbò eh, láti máa fi sin adìyẹ. ẹ ṣe sà ṣe rí àrùn tí à ń kó lára adìyẹ Ah, ni ah. wọ́n ń pè ní cancer. Ah, bẹ́ẹ̀ ni sà. bíi báwo. àwọn oògùn adìyẹ wà tá a máa ń fa adìyẹ wà ẹ̀yìn ẹ̀ wọ́n á kọ́ sí wípé oògùn tẹ́ fẹ́ lò yìí o ó gbọ́dọ̀ pé fourteen days kẹ́ tó lè jẹ adìyẹ yẹn o but àwọn èèyàn wa ò kí ń wò wọn kì í kà and it affects our body system. nǹkan tuntun lẹ ń sọ yìí o. bẹ́ẹ̀ ni sà. ṣé ẹ ṣe ìwádìí àbí ẹ ní àrídájú ẹ lọ́wọ́. àrídájú wà fẹ́ni tó bá wá sí sẹ́mínà wa àrídájú ẹ̀ wà. ṣé gbogbo àwọn tó ń sin adìyẹ ló máa ń lo oògùn yẹn. nothing lo báyìí nothing lo organic herbs báyìí. Ah, organic non organic herbs báyìí nísìnyí báyìí. èwo wá ní ok ṣé organic herbs náà ni ó gbọ́dọ̀ lo fourteen days. no organic herbs yẹn kò ní any side effect. okay that is why we are introducing to everybody. tó bá ń ṣọ̀sìn adìyẹ. bẹ́ẹ̀ ni okay anything tó bá pé ó ń ṣe ọ̀sìn adìyẹ animal báwo la ṣe lè ṣe. ṣe lọ́pọ̀ má gbàdo àbí fún oúnjẹ tádì ẹ fẹ́ jẹ àbí. a máa lọ àwọn kan ẹ máa lọ fún bí àgbo. àwọn kan máa wà tán máa tán máa ṣe bí àgbo. ẹ máa fán adìyẹ lágbo. àwọn bíi ayu bíi garlic yẹn pátá ló ń ṣe fún adìyẹ náà. ẹ máa fá adìyẹ lágbo. bẹ́ẹ̀ ni sà tọ́dẹ̀ mọ̀ wá ok so gbogbo la fẹ́ la fẹ́ ṣàlàyé fún àwọn èèyàn. níjọ́ wo. a máa ṣèkan ní ọ̀la a máa bẹ̀rẹ̀ empowerment yẹn ní ọ̀la ní Baptist Church Carpenter bus stop ní Agbowo ui ní ọ̀la ní aago mẹ́wàá la máa bẹ̀rẹ̀ yẹn tó bá wá di on the ten mo máa wà ní ìjẹ̀bú igbó ní town hall wọn town hall ẹ̀yin ará ìjẹ̀bú igbó torí àwọn èèyàn complain pé mo lọ sí ìjẹ̀bú òde mi lọ ìjẹ̀bú igbó àìṣèdè ní ìjẹta ni so mo ń padà lọ sí ìjẹ̀bú igbó ní on the ten la máa ṣe fáwọn ará ìjẹ̀bú ẹ̀yin ará àbàdàn ọ̀la ní tiwọn ará àbàdàn tó bá wá di on the thirteen a tún máa wá lo èyí ní high school lẹ́gbẹ̀ẹ́ fresh fm ń bì again fáwọn ará àbàdàn again so wọ́n máa san one thousand naira fún owó form lẹ́yìn yẹn ẹ wàá gba imported cock twenty twenty imported cock ó yàtọ̀ sí cockerel adìyẹ màlẹ̀ ń sọ yìí. bẹ́ẹ̀ ni sà. tí n bá san one thousand ẹ fún mi ládìyẹ twenty. bẹ́ẹ̀ ni sà òròmọ adìyẹ twenty tẹ́ bá lọ sìn a máa yín àmọ́ lẹ́kṣọ̀ yín bó ṣe ń sin adìyẹ pẹ̀lú ìwé eh, àtẹ̀bù. màá san one thousand ẹ fún mi ládìyẹ twenty. bẹ́ẹ̀ni sà. tán bá wá padà wàá sọ fún wa pé ẹ fún wa ládìyẹ ńkọ́ kí ni ká ṣe. ah kò possible. ẹ eh, ẹ eh, tákàtẹ nípa àárẹ èèyàn tó wá padà wá pè wá pé n ta polówó lórí ètò yìí o ẹ tí wọn ní wọn á fún wọn ní adìyẹ tán bá san one thousand owó fọ́ọ̀mù àwọn òrà adìyẹ yẹn gbà o kí ni ká ṣe. ẹ ẹ rìpọ́tì mi sí jagoku. ok ẹ ṣe yes. now nbo ni ọ́fíìsì yẹn wà. number sixty five mko abiola way ní ring road nìbàdàn. bẹ́ẹ̀ni nìbàdàn. àwọn tó bá fẹ́ pè yín láti túnbọ̀ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí nǹkan kí ni nọ́mbà tí wọ́n á pè yín sí. kọ́ pé gm mi sí o oh nine o oh twenty twenty one thirty twenty eight again ẹ pé general manager wa sí o oh nine o twenty twenty one thirty twenty eight àwọn tó fẹ́ bá mi sọ̀rọ̀ directly èmi pẹ̀lú mi ta ni mò wò kọ́ pè mí sórí zero seven zero five two two four six five eleven. Okay. Again, zero seven zero five two two four six five eleven. aago mélòó ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ yín yẹn máa wáyé. aago mẹ́wàá mẹ́wàá ni. ẹ tún sọ àwọn ọjọ́ yẹn lẹ́ẹ̀kan sí. ọ̀la ló empowerment ní agbowó carpenter bus stop níyànà u high láti máa ṣe yẹn. tó bá di on the ten àwọn ìjẹ̀bú igbó kọ́pàdé mi ní town hall town hall wọn ní ìjẹ̀bú ìjẹ̀búgbó town hall okay. tó bá wá di on the thirteen kọ́ pàdé mi ní èyí ní high school lẹ́gbẹ̀ẹ́ fresh fm láago mẹ́wàá nìbàdàn bí. ẹ ṣeun gbogbo ẹ̀yin oníbàárà living proof supermarket ẹ ṣé àdúpẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o láti wá fẹ̀mí ìmoore hàn la ṣe ṣàgbékalẹ̀ ìfà òpin ọdún living proof appreciation promo fún yín láti jẹ̀bùn lórí èyíkéyìí ọjà tẹ́ ẹ bá rà ní living proof bakery and supermarket tówó rẹ̀ bá ti tó ẹgbẹ̀rún lọ́nà ogún twenty thousand naira upward tẹ́sí máa jàǹfààní ẹ̀dínwó lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà wa ohun jíjẹ ohun mímu beverages toiletries drinks àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máwọn búrẹ́dì wa sardine bread loaf bread coconut bread àti èyí èyíkéyìí búrẹ́dì tẹ́ bá rà pẹ̀lú àwọn nǹkan panu ní eatery section wa ní LP Plaza ayégún ọ̀lẹ́yọ̀ road tó fi mọ́ old martin pharmacy ní lee city university àti ilé ìtajà living proof lọ́pọ̀pọ̀nà ológun ẹrú ládojúkọ mania filling station ẹlẹ́ẹ̀lẹ́ tó fi mọ́ old pinnacle building fẹ́lẹ̀lẹ̀ ìbàdàn ìfà òpin ọdún yìí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ o yóò sì wá sópin ní december thirty one twenty twenty one láti jàǹfààní ẹ̀ ẹ máa pe oh eight oh three five four five seven one two oh living proof end of the year appreciation promo àjọ jẹni. nínú ọdún gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wo bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ báyìí ṣeré fún yín lẹ́bùn tó jọjú báyìí ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lé gbàkẹ́jọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtú kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ lè gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò mọ́ kọ́mọlúbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira lówó wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh, Merry Christmas. <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso larin university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses ẹja bẹ̀rù ọlọ́run o gbogbo àwọn tí àwọn èèyàn ń fi ránṣẹ́ yìí bí ìgbà tí wọ́n ń allegation ni kí n pè é pé ẹ bá àmọ̀tẹ́kùn lé oúnjẹ ó kó gùfè mẹ́rin síwájú ṣé kọ́mọ jẹun gidi mọ́ nítorí pé ń ti ń ṣàmọ̀tẹ́kùn àbá wá pé àmọ̀tẹ́kùn ń sìn wọ́n lọ gba owó ní àwọn yahoo boys lọ gbowó ṣé ẹ lè fìdí ẹ̀ múlẹ̀ ẹ rìkọ́ọ̀dù fídíò ẹ̀ kẹ̀jẹ́ ká yé rí ó dáa wọ́n ní àmọ̀tẹ́kùn ti ọ̀yọ́ state gan ọ̀ wá ṣiṣẹ́ àwọn bòròró tá a fi dá wọn lẹ̀ mọ́ wọ́n ní traffic wardens ni wọ́n ní ìsìn wọ́n ní ojú títì làwọn náà ti ń ṣiṣẹ́ bóyá wọ́n ń kún àwọn traffic eh, officers ní ọwọ́ bóyá traffic yẹn pọ̀ ju agbára àwọn road safety àti àwọn traffic, uh, traffic officers wọ́n ní màlúù tó wà ní kápá àjọ àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó lé ní two thousand màlúù tí wọ́n gbẹ́sẹ̀ lé nípínlẹ̀ Ondo ah, Adélẹ́yẹ lórúkọ ọ̀gá wọn nípínlẹ̀ Ondo.